àwọn akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn ìyẹn mass communication ti ilé ẹ̀kọ́ Òwu Institute of Management Technology ní Wàsinmi ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe àbẹ̀wò àyẹ̀wò àwọn ohun èlò sí iléeṣẹ́ NTA Abẹ́òkúta láti lè mọ bí ni àwọn ohun tí ó rọ̀ mọ́ ṣíṣiṣẹ́ ìròyìn àti ìgbóhùnsáfẹ́fẹ́ gẹ́gẹ́ bí lára ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ wọn nígbà tí wọ́n dé iléeṣẹ́ NTA ọgbẹ̀ ni wọ́n yà sí níbi tí ọ̀gá àgbà ní ẹ̀ka ti ìtajà ìyẹn ẹkúndayọ̀ abdulsalam àti igbákejì ọ̀gá ní ẹ̀ka ti ìṣàkóso ìyẹn ní ìlọláwà àbárí tí wọ́n mú àwọn akẹ́kọ̀ọ́ náà káàkiri ọgbà láti fi oríṣiríṣi ẹ̀ka àti bí iṣẹ́ ṣe ń lọ ní iléeṣẹ́ NTA Abẹ́òkúta hàn wọ́n àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tún fi ẹsẹ̀ kan dé ibùdó iléeṣẹ́ NTA Abẹ́òkúta èyí tó wà ní òkè Ìgòyà níbi tí ẹ̀rọ alátagbà wà níbẹ̀ ni igbákejì ọ̀gá ní ẹ̀ka ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ ìyẹn Anthony Gadonu ti sọ fún wọn nípa ohun tí ó rọ̀ mọ́ ìgbé ìròyìn sí ayé wọ́n tún fi oríṣiríṣi àwọn ohun irinṣẹ́ àti ohun èlò tí wọ́n fi ń ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ han àwọn akẹ́kọ̀ọ́ náà ní ẹ̀ka ti ìmọ̀ ẹ̀rọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sọ nípa bí inú àwọn ṣe dùn tó nínú ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ nínú àbẹ̀wò ọ̀hún olùkọ́ àgbà ní ẹ̀ka ti ìgbóhùnsáfẹ́fẹ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni Fatai Shobande sọ pé pàtàkì ṣíṣe àbẹ̀wò síléeṣẹ́ NTA ni láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ mọ ohun tí ó rọ̀ mọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti iṣẹ́ ìròyìn nítorí pé ó wà lára ohun tí wọ́n ń kọ́ wọn ní àwọn ilé ẹ̀kọ́